mo kí n kábọ̀ sí àjábalẹ̀ ròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kashim shettima ní ìròyìn ti gbé wípé ó ti kalẹ̀ sí orílẹ̀-èdè new york fún ìpàdé gbogbogbò ìkọkàndínní ọgọ́rin irú rẹ̀ èyí tí gbogbo orílẹ̀-èdè àgbáyé máa ń kópa stalin nwocha tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí igbákejì ààrẹ ló fi eléyìí léde ní àná ọjọ́ ajé lẹ́yìn tí shettima kalẹ̀ sí orílẹ̀-èdè náà tí igbákejì ààrẹ yóò sì ṣojú orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ bọ́lá tinubu ti pa láṣẹ ní ọ̀sẹ̀ tó kọjá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án orílẹ̀-èdè united states kéde wípé àwọn ti ṣetán láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí wọ́n fi ara káṣá nínú ìjàmbá omíyalé ọgbàráyà ìgboro èyí tí ó ṣẹlẹ̀ ní ìlú màdúgùrì àti àwọn apá mìíràn ní ìpínlẹ̀ borno ní àná ọjọ́ ajé ni ẹni tó jẹ́ aṣojú fún orílẹ̀-èdè amẹ́ríkà ní orílẹ̀-èdè nàìjíríà fi tó àwọn oníròyìn létí ní ìlú àbújá tó sì ń tẹ̀síwájú láti sọ ì ìbìnújẹ́ tí orílẹ̀-èdè US ní lórí ìṣẹ̀lẹ̀ náà ní èyí tó mú kí wọ́n pinnu láti ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn ìdílé tí wọ́n sọ ènìyàn àti dúkìá wọn nù. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àjọ tó ń rí sí dídẹ́kun àrùn lórílẹ̀-èdè Nàìjíríà NCDC ni wọ́n ti ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní olóbó wípé àrùn onígbáméjì kọ́lẹ́rà tún ti ń fẹ́lá sí ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí látàrí bí ìpínlẹ̀ Adamawa tún ṣe ní àkọsílẹ̀ ènìyàn mẹ́ẹ̀ẹ́dógún èyí tí wọ́n tún ṣẹ̀ sọ ẹ̀mí wọn nù sọ́wọ́ àrùn náà kọmíṣánná fún ọ̀rọ̀ ìlera ní ìpínlẹ̀ ọ̀hún Felix Tangwami ni ó fìdí èyí múlẹ̀ tí ó sì sọ àwọn ìgbésẹ̀ tí ìpínlẹ̀ náà ti ń gbé láti ṣe ìtọ́jú àwọn mìíràn tí wọ́n ti tún lùgbà di àrùn yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje lúmọ̀ọ́ká àgbà òṣèré fíìmù onígbàgbọ́ ni Mike Bamilóyè ní ọ̀pọ̀lọpọ̀ ti ń kíkú oríire ayẹyẹ ìrántí ọjọ́ ìgbéyàwó láàrin òun àti ìyàwó rẹ̀ Gloria Bamilóyè àgbà òṣèrékùnrin náà ló kéde èyí lórí ìtàkùn ayélujára níbi tó ti ń sọ àkàìníye ìdojúkọ èyí tí ìyàwó òun tó ti bá òun kojú kó tó di ipò yìí bámilóyè ló dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀bùn ńlá tí ọlọ́run fi fún òun gẹ́gẹ́ bí ìyàwó tó sì ń dúpẹ́ wípé òun ò pàdé obìnrin tó máa ṣe ìjàmbá fún àyànmọ́ òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹni tó bá dúpẹ́ orí àná lọ́wọ́ ọlọ́run ni ó tún máa ń rí òmíràn gbà gbajúgbajà olórin ẹ̀mí ṣọlá àlẹ́sìn ni ó ti ń dúpẹ́ oore méjì papọ̀ àlẹ́sìn ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ẹ̀mí bí ó ti ń yayọ̀ ọjọ́ ìbí rẹ̀ àti bí orin rẹ̀ èrè àti ẹ̀rí bí ó ti jáde síta báyìí yìí fún gbígbọ́ àwọn ènìyàn nínú àtẹ̀jáde náà ni ó ti mọ rírì ọlọ́run fún ìfẹ́ èyí tó fi hàn sí òun tí kò sì kùnà ní ọjọ́kọjọ́. ó sọ̀rọ̀ àánú àánú tó pọ̀ àánú tí ò lè tán òní mi sọ̀rọ̀ àánú síbẹ̀ ògo tó pọ̀ ọ̀la mi á sọ̀rọ̀ á sọ̀rọ̀ ògo síbẹ̀ àti àánú àti ayọ̀ tó pọ̀ àṣedálẹ̀ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun yẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ òṣèrékùnrin Charles Inojè ló ti ń kí gómìnà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ìbò yàn ní ìpínlẹ̀ Èdó Monday Okpebolo kú oríire jíjáwé olúborí òṣèré náà ni ó kí Okpebolo lórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń gbàdúrà fún wípé Ọlọ́run yóò fún ní ọgbọ́n àti ìgboyà láti darí àwọn ènìyàn ìpínlẹ̀ Èdó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin lúmọ̀ọ́ká àti àgbà òṣèré Tóyìn Afọláyan èyí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Lọlá Ìbíjẹ ló ti ń kí ara rẹ̀ kú ọjọ́ ìbí lónìí ọj ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ìdíje ló fi ẹ̀rọ ayélujára rẹ̀ kéde ìròyìn yìí níbi tó ti ń kí àwọn ènìyàn káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun tó sì tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ojú òun tó tún rí ọdún mìíràn nínú ìlera àlàáfíà àti òjìjà ara. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta yorùbá ní ẹni tí ó bá ta ọjà erùpẹ̀ ó di dandan kó gba owó òkúta gbajúmọ̀ àgbà òṣèrébìnrin ni tóyìn aláùsá ni ti ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn láti túbọ̀ tẹpamọ́ iṣẹ́ èyí tí ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin tí wọ́n ń ṣe láláì fi ọ̀nà ìbùrú kó ọlà jọ aláùsá ló fi ìmọ̀ràn yìí léde lórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń sọ àwọn ìwà aláìní ìtẹ́lọ́rùn ní èyí tó ń ṣokùnfà fífi wọ̀rọ̀kọ̀ fi ṣe àdá tó sì ń kó ọjọ́ alẹ́ ọ̀pọ̀ ènìyàn àti orílẹ̀-èdè lápapọ̀. Let us always remember that hard work and humble beginning are the true paths to lasting success ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì lúmọ̀ọ́ká olórin orí ìtàgé àti níbi ayẹyẹ pẹ̀lú Oyinlọ́mọ Diamond ni ó ti ṣe àfihàn wípé ètò ìyìn orin onírúurú ètò àwọn olólùfẹ́ òun ń béèrè fún ó ń bọ̀ láìpẹ́ láì jìnà Oyinlọ́mọ ló kéde ìròyìn lórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń kí àwọn olólùfẹ́ rẹ̀ kú ojúnọ́nà iṣẹ́ tuntun yìí bí ó tilẹ̀ jẹ́ wípé olórin náà kò tí ì fi àkókò tàbí ọjọ́ tí ètò orin náà yóò jẹ́ léde ṣùgbọ́n ó wí fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ní gbogbo orí ẹ̀rọ ayélujára ni orin náà yóò já jáde sí tí ọ̀pọ̀lọpọ̀ sì ń kí kú oríire èyí látàrí bí ó ti jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ tó máa ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àwọn àgbà bọ̀ wọ́n ní a ò rí irú eléyìí rí àfíndẹ́rùbà ọlọ́rọ̀ ni àti wípé ìgbìyànjú ó ṣe àgbà àwúre ọba abdulwasiu gbọ́láwọn làwà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ ìyànjú kí àwọn ènìyàn káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun níbi tí wọ́n ti sọ fún àwọn ènìyàn wípé kò sí iṣẹ́ tí kò ní ìdojúkọ tirẹ̀ nínú àti wípé gbogbo àwọn tí wọ́n dé òkè ọlá lónìí ni wọ́n ti fi ì ìṣòro ọba Lawal ni wọ́n fi ayélujára wọn ṣe ìgbanímọ̀ràn yìí sí àwọn ènìyàn wípé kí wọ́n má rí ara wọn gẹ́gẹ́ bí oníkùnà ṣùgbọ́n kí wọ́n máa túbọ̀ máa tẹ̀síwájú nínú ìlépa wọn. ó ní ju báyìí lọ fún àjábalẹ̀ ròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ṣùgbọ́n ká tún máa ṣe ń lè ṣíbi ẹ máa rántí wípé alágbẹ̀dẹ tó ń lu irin lójú kan ó ní ohun tí ó fẹ́ mú jáde iṣẹ́ tá a bá ń ṣe tá a bá ṣe ìmẹ́lẹ́ èrè yóò ti ìdí rẹ̀ yọ lọ́jọ́ kan Adébánkẹ́ Aládé lórúkọ tèmi ń jẹ́ ire àti àti ayọ̀ la ó máa fi pàdé ó dàbọ̀.